وحملوها بالعين العظيم ما وكيل ولولا عروق الشجر في الأرض زرنا لكان اهتمار الشجر دهر الملامة فإنك يا عابد الرشيد لعالم فكيروا بدين الله لا بإرابته وزوجت تاج العلم يا شيخ جنها تسوط الورى بالعلم لا جهالتي وفاق إلهي من مكاين حافظ وعمرك الله بنور كلامته وعمرك الله بنور كلامته أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ما أصاب من مصيبة في الأرض ولا في السماء في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يصير لكي لا تأتوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولاه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دنكا دنكا ونحشره يوم القيامة عاما أعمى قال رب لما عشرتني عاما وقد كنت بصيرا بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيد له الشيطان فهو له قريب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أفني فون ولم وباوا الحمد لله جماعة جكا دوكو فون الحمد لله أبا الله برالوري بوبون ọba tó ti kádàrá gbogbo nǹkan ọba yìí ló kádàrá tèmi àtẹ̀yin tí a ń ṣe yìí ó kádàrá rẹ̀ mọ́ wa ni. ولو كانت القربى تفيد من ردى ولو كانت القربى تفيد من الردى أبو طالب عم النبي المطهر أبو طالب هم النبي المطهر èyí tèmi àtẹ̀yìn bára wá ń bẹ̀ yìí. wàlẹ́ ọ̀gánà tilẹ̀ kúrì yi. wa bá. gbogbo ohun tí èèyàn bá máa ń pa nítàn ọmọ lè máa mú ni mí kò sọ pé èèyàn ṣe di akírun. lè mú lè bí yàn. kéèyàn mọ̀mọ̀nà mọ́sáàsì bọ́lọ́wọ́n ọ̀bá kádàrà oríire mọ́yàn. ọmọ àfáà ni mí kò pé èèyàn ṣe rìn lójú ọ̀nà mà tọ́lọ́wọ́n ọ̀bá kádàrà dáadáa mọ́yàn èèyàn ò ní lè ṣe. wàlẹ́ náà ti lè kórìí bá a. nítorí àsúnmọ́ kan. a máa mú yàn rí dáadáa ṣe ni. bó bá jẹ́ pé ká súnmọ́ ni a máa lani níbi ìparun ni. ẹni ó yẹ kó ṣe láǹfààní jù ni Abu Talib amọ̀ nàbí ìyẹn mọ̀tọ́ hàrá. ẹni tó yóò ṣe láǹfààní jù láyé òun ni bàbá ti ṣe Abu Talib. أبو طالب عم النبي المطهر Àtúmọ̀ rẹ̀ sánàbì, ìgbà tá a kádàrà oríire mọ́, kò sí láǹfààní. Tó ń ti bó ṣe jẹ́ ọ̀nkù ànábì tó, kò torí ẹ̀ kó sí Islam. Wàlẹ́ òkè anáti lùkùrì bá. Tọ́lá sùn mọ́ kọ́ la fi ń tó nǹkan yìí. Bí ó ṣàánú Ọlọ́run. Ìsìláàmù tí Sàlmánù lè Fàrísì. Sàlmánù tó tilẹ̀ Faransé wá. Tí èṣe Lárúbáwá ọgbà Ìsìláàmù. Àbútọ́líbì tọ́jọ́ máa lé. Tọ́wọ́ àánú àwọn abiyì nínú ìran ànábì kò torí ẹgbà slab. wàlẹ́ ọ̀gánà ti lè kùnrin bá. bìláàlù lè hábàṣì. tòbí tòbí náà rọ̀dà. bìlá tó ti abisinia abasha ethiopia ní north africa ní bíbà ìfìríkì ni sọ̀hábíyù ìfìríkì tàbí tó jẹ́ dúdú àbíkápẹ́ ní áfíríkà. ẹrú ni a mú dé mọ́kà nígbà kàkọ́ lè oríire mọ́ tòun ti bó ṣe jìyà tó ó sì Islam. wàlẹ́ ọ̀gádà ti lè kùnrin bá. àtúmọ̀ kí mọ́là yẹn kú níbi níbi àti àìlóríire bá ọba tó ní káwa ó lé oríire bá ọlọ́run dúpẹ́ fún ọ. o dúpẹ́. لك الحمد الذي أنت على نعمه ما كنت قطر لها أهلا وإن زدت تقصيرا تزدني لا كأني به تقصيري أستوجب الفضلا ọlọ́run adúpẹ́ fún ọ látara orí rẹ̀ fún lọ pẹ́ tọ́ sí. ọpẹ́ yìí tá ń dá fún ọlẹ́bí àtà àlò èyí tó tọ́ sírí ọlọ́run bó ṣe tó ni. àlàní àmì máa kúndùn kọ́tún làhà àhàlà. lórí àwọn àdẹ̀rà tó ṣe fún atápá àwọn nínú ẹ̀ ní a wà nù ẹ̀yìn kèésà wà lálẹ́ sàrí ní ríra wa sí ojú ọ̀nà tá a bára wa yìí. máa kún tó kọ́tọ̀ bí ọ̀sọ́ lọ́hùn subhanahu wa ta'ala Abu Talib bó ṣe súnmọ́ ànábì tó ó tún dijọ́ tí ó kú ò láyé ànábì sọ fún bàbá yìí wípé ẹnu tí ọkàn wí ni kò wí mọ̀ wí bá a bá lè wí gbólóhùn yìí ìbọ fira àròjàre níwájú ọlọ́run bàbá yìí ní òun wí ó ní òun wí ànábì tún fẹ́ barún mọ́ pé bàbá kílẹ̀ wí kó lè rí pé ìwí la ilaha illallah. wàlá gánà ti lè kórè bẹ́ẹ̀. àtúmọ̀kọ̀ ó lè yẹ fi sórí rẹ̀. bàbá yìí ní ọmọ mi Muhammad sálàlá ìwí tó ní wí. Abu Talibi amọ́nà bí ilé mọ́tọ́ ara. Olówó wí tó ní kí wí. Àrẹ́bí wá wo títí pé a ah, àṣẹ́kẹ́ èèyàn bára rẹ̀. lójú ọ̀nà yìí àánú ọlọ́run ni. àlàyé àbẹ̀rẹ̀. ọlọ́run adúgbò ẹ̀dára yìí. ọlọ́run wá nílé ànábì mọ́dàmú torí pé ìnákàlà àtẹ̀dí mẹ́rin àbàbà. mẹ́ta aláàbí náà máa ẹ̀ yáàdì ọlọ́run ní máa ń ọba wù ú mọ̀nà. bàbá ọwọ́ wa síwájú ẹ̀dá títí ó ní wọ́n làkọ́dá alimutu bí a nàdínà muhammadin. ولقد علمتم بأن دين محمد من خير أديان البرية دينا من خير أديان البرية دينا فاصدع بأمرك فاصدع بأمرك ما عليك غضاضة ما عليك ضلالة وبشر وقر بذاك منك عيونا وبشر بذاك منك وقر منك عيونا وقر منك عيونا لولا الملامة أو حذار مثبت لولا الملامة أو حذار مثبت لوجدتني سمحا بذاك مبينا لوجدتني سمحا بذاك مبينا bàbá náà wá ọkọ èsì ọ̀rọ̀ ẹ ọkọ lórí fanabi ó nílé ọmọ mi wọn là kọ́ de alimutu ó yé mi mo sì mọ̀ bí anna dina muhammadi ẹ̀sìn tírí ọmọ mi muhammad tó mú wá tó ní ṣe mene kọ́yẹ̀rì adìyà nílẹ̀ àti dínà. mene kọ́yẹ̀rì adìyà nílẹ̀ àti dínà. من خير أديان البرية دينا من خير أديان البرية دينا òun lẹ̀sìn tó lóore jù nínú gbogbo ẹ̀sìn téèyàn sì láyé ọlẹ́sìn ànábì ló lóore tó ń ti bẹ́ẹ̀ kò sì gbà sílám. ọwọ́ dàbí ìgbà tí wọ́n bi bàbá ìléèrè pé ń gbẹ̀mọ̀ kó lọ́dà jù kí wàá lóde tẹ̀ fi ṣe òun náà wá fèsì pé láwọn lálẹ́mọ́lámọ́tò. láwọn lálẹ́mọ́lámọ́tò. àwọn ìdáàrú mùsàbàtì. àwọn ìdáàrú mùsàbàtì. láwa jáníta ní samahamida kàmùbínà. láwa jáníta ní samahamida kàmùbínà. ó ní tó ọjọ́ wọn tẹ̀lé ọ ní láwọn lálẹ́mọ́lámọ́tò. láwọn lálẹ́mọ́lámọ́tò. wọ́n bẹ̀rù màlámà. أو حجار مثبت لولا الملامة تبس برويب لولا الملامة أو حذار مثبت أو حذار مثبت لوجدتني سمحا بذاك مبينا Ọlọ́run bá ní mi lẹ́ni tí ó jọra lẹ̀ fẹ́sì tó mú wa. Ṣùgbọ́n mò ń bẹ̀rù wọn mọ́ bu mi wípé èmi náà gbẹ̀sìn ọmọ mi. Àròjàre nu, ń bọ̀ dáadáa Èyí la fi kẹ́nìkọ̀ọ̀kan wa kú oríire kádàrà rẹ̀ yìí. ọwọ́ ń sọ fún bàbá ń sọ fún ànábì njọ́ náà pé fásidáàbì amúríkà. fásidáàbì amúríkà. gbogbo tí wọ́n bá fi pọ́ láṣẹ máa wí. máa alẹ́ gọ̀dọ̀ ọ̀dọ̀ fásidá máa fàyà. fásidáàbì amúríkà. gbogbo tí wọ́n bá fi pọ́ láṣẹ máa fọwọ́ bọ̀ lójú. fásidáàbì amúríkà. gbogbo tí wọ́n bá fi ràn wí bí wọ́n ṣe fi ràn. fásidáàbì amúríkà máa. alẹ́ gọ̀dọ̀ ọ̀dọ̀ tó. ò ní sí ọ mímí ká ò ní mì ọ́. bàbá tí ò sì sílámù rèé. fàmìdá. ó tún wá ń fún ànábì lẹ́ ìfàyàbalẹ̀. fàmìdá bíi amúríkà. máa wí gbogbo ohun tí wọ́n fi rán ọ. àlẹ́ kàtọ́ sọ́dọ̀ tún. aburú kan ò ní sí ọ mímí kan ò ní mì wàbùsírí wa kọ́ rábìdá kàmí kàrúyúná. وقال بذاك منك عيونا وقال بذاك منك عيونا وابشر وقال بذاك منك عيونا وابشر وقر وابشر وقر بذاك منك عيونا وبشر وقر بذاك منك عيونا dùnnú ìrì ọmọ mi. وبشر وقر máa yọ̀ tí mo bá sì ń bẹ láyé kò sẹ́nìkan jọ fàbùrù sí. وقر بذاك منك عيونا. ìtí mo wí yìí jẹ́ kó dùn rí òtútù pẹ̀lú ẹ̀. وبشر وقار عبدك منك عيونا bàbá yìí sì dúró tà nábì títí tọ́lọ́hún fi mú bàbá yìí kúrò láyé ọdún tọ́lọ́hún mú kúrò láyé náà nìyá wa Khadija kúrò láyé òun ni wọ́n fi máa kọdún yẹn ní amul huzn ìyẹn ni ọdún ìbànújẹ́ tọ́lọ́ àwọn méjèèjì tí wọ́n dúró tì í lórí tá a fi ràn ìlọ́lọ́hún mú kúrò láyé lọ́dún kan náà. abẹ́rẹ́ àwọn adúpọ́ lọ́dọ̀ ọlọ́run látara orí ọlọ́run lára wa. aláàánú àmì rẹ̀ máa kúrò tó bá tán láha àhàlà. ìdẹ̀rọ̀ ọlọ́run tó ṣe fún wa abẹ́ lè fa lẹ́yìn ọpẹ́ wa sàṣàlátù fa síwájú ẹ̀dá anábì wa ọ̀la àlẹ́kà lọ́wọ́ ìrọ̀lẹ́ wà máa وعلى صحابتك الكرام جميعهم والتابعين وكل من والاك ìkí ọlọ́run wọlọ ọlọ́run ọba àtúwájú ẹ̀dá ọlọ́run bá ní tẹ̀kẹ́ àtìkẹ́ àtìbùkún rẹ fún khairul wara. sọlá alayka Allahu ya bẹ́ẹ̀ bá lè yẹn lóore gbogbo ẹ̀dá tọ́lọ́run dá iná olóore tó Muhammad sí. máa hànà mùsítàbù ìlà àmàbí wa ká. wàhálà sọ bàtíkàlì kìrámì. wàhálà sọ bàtíkàlì kìrámì jábì ìhìn. والتابعين وكل ما وعلاك. هي الصلاة nítorí àsìkò wá sí wa tálẹ́ yìí Aya tí wọ́n bá ní kà náà látú a fẹ́ fi àyè gbà béèrè díẹ̀ látara wípé ń jọ àti bẹ̀rẹ̀ wá sí lórí ọ̀rọ̀ kádàrá ọ lọ bíi mẹrin. tàbí márùn-ún tá a ti ṣe bọ́ẹ̀yìn lórí ọrọ kádàrá àti ìlànfààní kí a gbà béèrè a sì rí pàtì níbèrè a fa ìgbà béèrè díẹ̀ lálẹ́ yìí. gbàtọ́ bá tún di ìjókòó mìíràn a tún sọrọ kádàrá níwọ̀nba àfààyè ìgbàbéèrè gbogbo èyí tí a bá wí ọlọ́jọ́ sẹni tí wí àtàwọn tá ń gbọ́ láǹfààní. àmínà. àwọn àlùfáà wa tá a gbá dáadáa yìí lára wọn tá a soríire látara wípé ọlọ́run ọ̀pọ̀dọ̀ wọn láàyè fún wa ọwọ́ àfàlùbáríkà ṣiṣẹ́ wọn látara wa. gbogbo àwọn tó ti bá kìámà nínú wọn nú àwọn tó wa tó rè wá ọlọ́run àbíọ́ banilékun kẹrẹ fún bani sàmójúkú níbi àṣìṣe wọn. àmín. bọ́lá pé tí fi mọ̀ wá náà là ń ṣàǹfààní lára rẹ̀ yìí ọlọ́run bá ní dáríjì wọn. àmínà. àwọn tó nínú wọn tí wọ́n jẹ́ àlùfáà fún wa ọlọ́run bá ní máa dáàbò rẹ̀ bò wọ́n. àmínà. ti ṣe wọ́n nírin iṣẹ́ ẹ̀sìn. mọ́sàn wọn dirin sí ẹ̀ṣẹ̀ láíláí. àwa náà ọlọ́run àbí ọ́ lò wá sójú ọ̀nà rẹ̀. Allahumma amilna li ta'atik. ọlọ́run lọ ẹnì kọ̀ọ̀kan wá sójú ọ̀nà ẹ̀. bọ́lọ́run bá gbèrò oore gbẹ̀dá ìmọ̀ gbà yàn ṣiṣẹ́ ni. bọ́lọ́run bá gbèrò oore gbà yàn ọlọ́run ọwọ́ àgbà yàn ṣiṣẹ́. ọyọ obìnrin léèrè pé lè sẹ́ ìwọ lọ́lọ́run dálẹ̀ tí ó gbà yàn sí. ọlọ́wọ́ ò nílé kò nílé kò nílé obì ọ̀dà kò tí ó gbà yàn pé ọwọ́ bóun kọ́bì ṣùgbọ́n bọ́lọ́hún bá gbèrò oore gbà yàn ìsàmọ́là ntọ́lọ́hún máa ń ṣe fún ni pé yóò gbà bọ́lọ́hún bá gbogbo ẹni bí ọ máa tí olóore ni ọmọ jẹ àti láàárọ̀ àti lọ́sàn-án àti lálẹ́ ibi tọjẹ mọtò Ọlọ́run ìdí ẹ lẹẹmọba Ọlọ́run gbèrò orí gba àyàn nìyẹn abẹlọ nínú àánú ẹ àtẹ̀yìn àtàwa ọlọmọsálá ìṣèwálẹni tọlọ́run ó gbèrò orí gbà ó ti gbèrò orí gbà wá ìlà fi bára wa nírú ìjókòó àlùbáríkà yìí ìjókòó wá sí gbogbo èèyàn kí rọ̀ gbogbo èèyàn kì í lè gbọ́rọ̀ ọlọ́run àwọn ẹni ọlọ́run náà ni wọ́n gbọ́rọ̀ ọlọ́run ẹni èṣù jìnnà sọ̀rọ̀ ọlọ́run ọba tó wá sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn ẹ̀ látara apá ń gbọ́rọ̀ ẹ̀ àìní lè gbọ́ mọ́ mọ́bìsàdánwò fún ọ. gbogbo ohun tí ń jẹ́ pé èèyàn gbà látara gbígbọ́ ni gbogbo ohun tí ń jẹ́ pé èèyàn gbà láyé látara gbígbọ́ ni béèyàn ọba gbọ́ kò lè gbà gbígbọ́ ní bí gbígbà gbígbà òun ni máa bí lílò àti àgbọ́ àti gbà àti lò ọlọ́run àbíọ́ ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa. mo kí àwọn ọmọ ìyá tí wọ́n ń ṣe ètò ìjókòó yìí gbogbo ìgbà ni mo máa ń wí. bí ọlọ́run bá kádàrá tí a bá ń lè pàdé láàyè yìí àwọn ọmọ ìyá kan náà ń ṣèdààmú rẹ̀. àti bí àná la wà ní èkó fún ọ̀rọ̀ ọlọ́run mọ́gírìbì tó bọ̀ ládé àtàná náà lọ́mọ ìyá sì sí àti ń pè mí pé láti ṣèjókòó mọ́ ọlọ́run ọjọ́ ọlọ́run bá ti mú adé láti dé dáadáa ọlọ́run ojú ṣèṣe kákí àwọn elétò látara àyè jáfara lórí rẹ̀ ti fi ń ọlọ́wọ́ àbí gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń lójú ọ̀nà rẹ̀ jábà ní dáadáa níwájú ẹ̀. má ṣe wa ní ọlọ́run ó dànù tó ò ní gbà ọlọ́run ṣe tẹ wa àti tóbi ọlọ́run ọlọ́run bá ní sọ̀rọ̀ àti ìkó olórí ọ̀rọ̀ kádàrá. èyí tá a wà lórí ẹ̀ dára ni bẹ̀rẹ̀ látòrí bàbá wa Adam ebi ńlá sọ́nù ọ̀rọ̀ fún atọ́sáájú wípé bàbá wa Adam bá Musa pàdé ẹ̀sùn mọ̀pọ́lọ́ ń Musa lẹ́ni tó le Musa wá rí bàbá wa Adam wá ń sọ fún Adam pé yá Adam sẹ́rẹ̀ Adam rèé Adam lémi ó ní anta abul bashar ìwọ ni baba gbogbo wa anabi adamu ẹlẹmi lọlọrun ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àkàràṣìtà náà mìíràn ìjànàtì bìdàmbíkà ẹsẹ tọjẹ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ tọ ọsẹ ilé kó gbogbo wa jáde lálìjẹnà irú baba wo wá nìwọ sábà máa wà nù àlìjẹnà tá a máa gbádùn ẹ̀ṣẹ̀ rẹ ló lé alálìjẹnà. kí lànàbí ádámù wí fún ó ní ya Musa ìrẹ Musa àtàlùmù ní àlá àmùrí kọ́dí kàtàbà ń lọ́wọ́ àlẹ́yà kọ́bùlà ànyà kàlùkà kàwà kọ́bùlà ànyà kàlùkà ni. ó sì fẹ́ máa bú mi ẹnu ẹ fẹ́ máa gbọ̀rọ̀ ìrẹ Musa àlá àmùrí lórí ọ̀rọ̀ kan tó jẹ́ pé kọ̀dí kàtàbà ń lọ́wọ́ àlẹ́yà bó ṣe rí yẹn ọlọ́run ti kọ́ pé bí ó ṣe rí nu kò sí tí mo kápá ṣíṣe ẹ bọ́bá kádàrá pẹ́nu àlìjẹ́nà láàmú gbé lọ tá ní jáde ń bẹ̀ mọ́ kò ní í ṣe ló fi fún mi pé n gbọ́dọ̀ ibi tó ti mọ̀ pé ń dé ìlónìí mọ́ dé ọlọ́run ti أعوذ بالله من الشيطان النبي آدم عليه الصلاة والسلام ó fèsì fún ànábì Musa péré Musa àtẹlùmù ní etí ọtọ òfin bú mi aláàmúrí kọ́ni kẹtẹ́bà wúlọ́wọ́ àlẹ́yà lórí ọ̀rọ̀ kẹtọ́lọ́hún ti kọ́lé kọ́bùlà ànyàkàlùkà ní wà kọ́bùlà ànyàkàlùkà kì kó tó dá mi kó tó dá ọ kó tó dá mi iná ọlọ́run ti kọ́ pé bọ́rọ̀ ó ṣe rínu torí gbogbo ohun tí bákàlùkù wá fínra lónìí lẹ́lẹ́yẹ yọ àti láládìpọ̀ tóbi lórí èyí tó bá nàìjíríà àti kọ́ pé bí ó ṣe rínu. ọwọ́ àbìsẹ̀ débi àwọn kan kẹ́ máa pariwo wọn páwọn ni wọ́n jẹ́ orí ni èyí tọ́lọ́run fi máa lò lọ́ọ́ ń lò bọ́ ọ tó lọ bòmíì bá kọ pé yà lọ fàṣìkò yìí jẹ ìyá náà lọ́ọ́ bá ń bàbá kú lóore kéèyàn rárá jókòó àti mẹ́nubà bóyá tó mu bá wọ́n gbà kó lè yí kádàrá ó lè yí padà ilé àgbọ́dọ̀ fi dákẹ́ àtúwá máa ṣàdúrà fáwọn tí ń darí wa yẹn náà. ọlọ́run jí ó yé wa nínú ayé tí ń bẹ lọ́wọ́ wa kàtú. ma asaba min musibatin fil ardi. ọlọ́run ní kinní ò ní ṣẹlẹ̀ sí yín lórílẹ̀ ayé ní mùsíbà ní ohun tó ṣe yín bóyá ní dáadáa ni tàbí láì dáa ọlọ́run náà ní ṣẹlẹ̀ sí yín lórílẹ̀ ayé yìí. mà á mi mú sí bàtí fíláùdì wà lábí àrùn ti kún. ọlọ́run ní bóyá ó ń ṣẹlẹ̀ sí yín fìlà àrùn lórí ohun táwọn ọlọ́run ta láṣẹ fún yín lórí bóyá níjẹ̀mú ẹ̀ ń fà á kò tóra wọn ẹ̀ ń lù ú kọyọ ẹ̀ ń sá kòjó. Ilẹ̀ áùdì wà lábẹ́ àǹbùdì. Ọlọ́run ní kófíńtà wo fi dórí ti ń ṣe yín látara ara yín gan. Ilẹ̀ áùdì wà lábẹ́ àǹbùdì kù. Ìdí ń ṣe yín nínú ara yín gangan. ọlọ́run ní kò sí tí ó máa ṣe yín. ilá bí kìtàbí mi kọ̀bìlì àlẹ́bùrà. ọlọ́run ti wà lákọọ́lẹ̀ a ti kọ́ pé bí ní ò sí ibi ọba rí ọba ra rẹ a ti kọ́ pé bó ṣe rìn nù. káwọn ọlọ́run tó yọjú ẹ̀ ta bá a ṣe kọ́pẹ́ rìn òun nìyẹn. mi ń kọ́bùlì anaburo aha iná dálíkà àlọ́lọ́ ọlọ́run ní iná dálíkà. ọlọ́run ní mọ̀wọ́ wípé ni yóò ṣe wá jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa òun lọ́lọ́run ti kọ́ lẹ̀. ọlọ́run ní ká kọ́ ká mọ̀ alọ́lọ́ ìyẹ̀sìn lọ́dọ̀ tiyín ló ti lè lé ọlọ́run lọ́rùn èmi ọlọ́run lọ́rùn kò jẹ́ nira fún mi gbogbo tí ń sẹ́ni kọ̀ọ̀kan yín kí n sọ fún yín wípé ó ti wà lákọọ́lẹ̀ pé bí ó ti ṣe yín nu ọlọ́run lọ́rọ̀ mi lọ́rùn ọlọ́run ní tá a fi ń sọ yín fún yín lè kẹ́ ilé bá a bá mu tí ọ̀tẹ̀ yín lọ́rùn dé wá bá yín àtikọ́. ọlọ́run náà ń sọ yìí fún yín lè káyílá. káyílá ta sáwọn alámà bàdà kún. kẹ má bàa máa lórí ntọ́ ọba lé tọwọ́ rẹ ò tí alámà ọba tó àti ẹni sọ̀rọ̀. wàlá àtàkùrọ̀ rúbì máa dákun. èyí tá a bá sì fi lé ọ lọ mọ́ o ti bẹ̀rẹ̀ yẹn. látòsù tó àìsẹ́ ní ọjọ́ mú oṣù wí. tí ẹ tó tòótọ́ bọ́ sí àti kọ́ pé yọ bọ́ sí. kí tí ọmọ bá a bọ́ sí ni òfin bẹ̀rẹ̀ ńjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ àti kọ́ pé tiẹ̀ ò ní bọ́ sí. gbogbo ohun tó bá bá ọ láyé àti kọ́ Wàlẹ́ dẹ́kùrọ̀ ọ̀hún mi máa dẹ́kùn. Lórí tó lé rí ọ̀bá. Wàlẹ́ dẹ́kùrọ̀ ọ̀hún mi máa dẹ́kùn. Kọ́ ọmọ bá máa banújẹ́ lórí ipò tó tó ti wàlá dàbúrọ̀ bí máa àdáàkùn. yọmọ wọn ìjọ ń yọ ọlẹ lórí àwọn Ọlọ́run lásán fún ọ. wàlá dàbúrọ̀ bí máa àdáàkùn. Ọlọ́run ní tá a fi fi kádàrá ṣe wá àti fún yín. wàlọ́hùn láì. nítorí kẹ́ ẹ má bàa lórí tá a bá ṣe fún yín. والله لا يحب كل مختال فخور ọlọ́run mi ọlọ́wọ̀n fẹ́ràn gbogbo kúlẹ̀ mختال gbogbo àwọn onímọ́tómọ́tó ó ń gbéraga. Wallahu la yóò. Ìyá máa ń wò wípé ọgbọ́n àwọn làwọn fi dépò ipò tàbí ní kẹ́kẹ́ fi ti àwọn lọ ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn. ọ̀pọ̀ta àlẹ́ ń bá wọn. gbogbo ẹ̀dá àwọn inú ọ̀rọ̀ míì wọ́n ní mọ́ni àràfà lọ́ọ̀yì fìlìkọ́dà gbogbo ẹni ọlọ́run bá ní kọ́ máa sírí ọlọ́run tọ́pa mọ́sábẹ́ kádàrá hánà ti àléhìn ni mọ̀sọ́ọ̀yì kò sí tí ó ṣẹlẹ̀ sí tí ó tóbi lójú ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn tó tóbi ẹ̀rí lọ́dọ̀ wọn yóò fúyẹ́ torí wọ́n gbà wípé ohun tọ́lọ́hun ti kọ pé ó ṣe àwọn kò lè fà wọ́n rú ìtọ́lọ́hun sì ti kádàrá pé ò ní ṣe àwọn kò lè láwọn bá. bí mùsíbà bá dé wọn ò fi gbàgbọ́ yìí wọn ò fi gbà á. àǹfààní ti ń bẹ nínú ìgbàgbọ́ nu kádàrá ni ṣùgbọ́n bẹ́ẹ̀ yàn bá gbàgbọ́ bọ́ bá ti rí nǹkan kan tó ṣe é yọọ máa parakòrò yọọ máa banújẹ́ kódà ó lè fẹ̀sìn Ọlọ́run gan tí ò ní sì máa sun Ọlọ́run léèbí náà sọlọ́n tá à ń sìn náà sí òrìà ni láti yọ yìí ẹ bá ń lọ ọmọ sáà sí ẹ máa lọ. sọlọ́wọ́ wà á rí mi kọ̀ mọ́ bí mo wà sẹ́mi lọ́yẹ kọ́lọ́wọ́ ó fi rú mùsíbà yìí kàn táwa lọ́yẹ ó fi kàn. tiwọ kó ni ó fi Kò ní fi rú kò ní fi Bí gbàgbọ́ rẹ bá jinlò lórí kádàrá, ò sun ọlọ́run léèbì ràn. Ò fọwọ́ ara rẹ máa ń kọ́ ọgbà pélé yìí lọ gbọ́dọ̀ sí ọ́ eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi ibi àtìlọ́dẹ yìí. àwọn tí ń sìn ju ọlọ́ńkọ́ èwo la ti gbọ́ tán wọn nínú àwọn ànábì ọlọ́run. ọlọ́run ní gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí yín nínú mùsíbà. máa sọ́bà mi mùsíbà ti fi ọ̀rùn wàlá fi àǹfùsìkún mi là fi kìtàbí mi kọ́bùlì ànábọ̀ àhá. ọlọ́run ní gbogbo ẹ̀ láti kọ́. kó tó ṣẹlẹ̀ sí yí inna dhalika ala Allahi yasir. bá ti kọ́lẹ̀ wùkú kullu maktubin wajib. ọlọ́kọ́ má kọ àkọọ́lẹ̀ aburú ni bá kọ́lẹ̀ kó ṣẹlẹ̀ wà ádámù kúlì máàlámù yàkà gbogbo ohun tẹ́mi tọ́lọ́wọ́n ọ̀bá ní ó ṣẹlẹ̀ sí wa láburú kọ́mọ́ ṣẹlẹ̀ ó ti dọ̀rọ̀ yàn nígbà ọ̀kọ́. gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ pátá onímọ̀ ọlọ́run ti ṣáájú ẹ̀. tí ó bá padà ṣẹlẹ̀ nkọ́labalẹ̀ ẹlẹ́mú jahalẹ̀.

gbogbo ohun tó bá sèèyàn láyé wuli ìràdà ìràdà tó lọ. ó ti ń túmọ̀ wípé ròǹgbà ọlọ́run lórí ẹ̀ ó ti ṣáájú. máa tọ́bà mi mú gbogbo ohun tó bá sí a láyé ìtumọ̀ ni wípé èròǹgbà ọlọ́run ti ṣe kí ni ó ti ṣáájú lórí ẹ̀. bí ọba lè ṣẹlẹ̀ sí a nǹkan labatìlì ìràádẹ́tù tàmánìyà. ajẹ́pẹ̀rù ọlọ́run yóò kú ò lérò pé ìta fi ọ̀sẹ̀lẹ̀ rè yóò di tàmá. tàmá ìtẹ́ èèyàn kan ń rò bẹ́ẹ̀ wípé bóyá yóò ṣẹlẹ̀ tàbí kò ní ṣẹlẹ̀ bó ṣe wà nínú èrò tàwọn ẹ̀dá eléwọ̀n tọ́lọ́. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم. tí gbogbo tí bá ń ṣẹlẹ̀ sí wa tí ó bá ṣẹlẹ̀ ajẹ́sí wípé ọlọ́run kò ní kúdìrà lórí wa nù ọba tá a sì ń ròyìn ẹ̀ pọ́ùn ló gbogbo nǹkan ọlágbára lórí gbogbo wa. fọlọ́ọ̀lẹ́mù yẹ kàá. nkọlabatulu kudura ajazan. Hmm. ajẹ́pẹ́tì ntọ́lọ́hún bá ní ó ṣe á tí ọba ṣe á ajẹ́pẹ́ agbára tá a wa tí fi ma dára bó wù ti di ọba sọ bọ agara yìí. ọlọ́run ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀. máa sọ́ọ̀bẹ̀ mi mú ti bẹ̀rẹ̀. òun ti kọ́ òun ti mọ̀ ẹ́. ajẹ́pọ̀lọ́hún àkámà gbogbo ohun tí ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ àkámà aláwùkú yìí bìkẹ́lámì yìí alẹ́rí hùwà sídìkùn. ó ti ṣèdájọ́ lórí gbogbo ohun tí ó máa ṣe tó ti ṣíá ó dájọ́ ni ó máa ṣíá pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó jódodo sísá lùkùránù tàǹkì. ó ti sọ fún wa ó ti dájú ẹ̀ fún wa pé gbogbo ohun tó ṣíá òun lòun fi ṣíá òun ti kọ́. pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ kí ni tó jẹ́ òdodo tí ohun tó wá ní yóò ṣẹlẹ̀ kóhun lòun jẹ́ ó máa ṣẹlẹ̀ bí ọ̀bá wá ṣẹlẹ̀ lásìkò tí ń ṣẹlẹ̀ a jẹ́ pé nǹkan làbàdàn àlìkàlà kábàrò sídìkù.

tọ́lọ́ ọlọ́rọ̀ èmi ọlọ́run ọ̀rọ̀ mi lọ́rùn. Hmm? Ìkẹ́ilá dà táwọn aláma bàjẹ́ kún. Ọlọ́run kẹ́ ẹ má bà máa banújẹ́. Wàlá tẹ̀fúrọ̀ ọ̀hún mi máa àtàkùn. Kẹ́ẹ̀sì má máa yọ̀. Ẹyẹ ká gbọ́ ka yé. Ká má ká má yọ̀. ní kéèyàn má tí mùsíbà bá lórí ọmọ rẹ̀ tọ́lọ̀ ń gbà torí ká gbọ́ kádàrá yé yọ torí ìjọ tó bàbá àfa àpàdé tí mo sì bó ṣe tí ó rí ti ń damijẹ lójú ọkọ ọmọ pé àti wọn ò ní mọ́ni. lìkẹ́ ilé ta àtàwọn alámọ́bàdàn. ìjọba lọ́lọ́run ní àkámọ́bànújẹ́ lórí nta bá lé ọwọ́ ọ̀tẹ̀ tàbí mùsíbà tó bá wa ìbànújẹ́ ni ìbànújẹ́ tá a fi máa rẹ́bùrú kádàrá ìlọ́lọ́run ní àmọ́bànújẹ́. لكي لا كيسة كما سبيا kọtẹ ẹ̀mí mi ṣùgbọ́n ká má bànújẹ́ ní bànújẹ́ sáàfì máa rẹ́bùrú kádàrá sáàfì wá wò pọ́nà ẹ̀bùrú kan bẹ tá lè gbé kiri gbà níjọ àti ń sáré kiri tá a ti ń ìkòdówó bàbá wa tẹ́ǹdì rẹ Ọrọ ọ̀rọ̀bùrù kádàrá nù orú ẹ̀ lọ́lọ́ ni a máa ṣe níjọ́ Ibrahim kú láyé ọmọ ànábì wọ́n rójú anabi tí ń damigé ojú ẹ̀ damigé sẹ́yìn kọ́ banújẹ́ mùsíbà náà ni wọ́n wá bá anabi léèrè pé ojú yín ní damigé yìí ànábì níbẹ̀ ni ọlẹ́mọ̀ pé gbogbo ògbà tọkàn bá ti bàjẹ́. ọ tẹ̀lé ni wípé àlà àyínú tàdìmà ojú ọ̀dà mi jẹ nítorí kọ́lùbù yàzù gbogbo ògbà mi bá ti bàjẹ ojú ọ̀dà mi jẹ ṣùgbọ́n bí èèyàn bá nígbàgbọ́ nu kádàrá fàlànà kúlù ilà máa yúrù bòmìnì tó Lìkẹ́ ìlàjà ẹ̀sẹ̀wà lámábàdàkú. Kò ní sọ ọ̀rọ̀ tí ó tún bí ìyà níwájú Ó bi Ibrahim la mahzunun. mìíràn pé a lè banújẹ́ ṣùgbọ́n kẹ̀yẹ́sẹ̀ yìí tí yóò à ń gbé wa máa fo lápá fẹ́ fo kádàrá fún wa. bá fóun ó fo kádàrá inú náà ni ó fò Àlámà bàdàkú. rẹ kú lọ́dọ̀ Ọlọ́run. Wàlá. A fífo kádàrá mọ́làbù sọ̀wá. Wàlá tàbùrọ̀ hún bí máa dákún. Wọ́n wá ó láyọ̀ ìfò. Kọ́lá mọ̀mọ́tà lẹ́ẹ̀bà fún. Má

yóò sì rí tí ó ṣẹlẹ̀ sí tí ó bànújẹ́ wàláàkì ó ní ṣùgbọ́n ìjẹ́ àlú lílimu sí bátì sọ́bùrà ni bí tọ́ka rẹ bá kọ̀ bá dé má bànújẹ́ débi wípé ó gbàgbé sùúrù ó fi sùúrù tí tó fi ní kọjá yè wọ́n ti àlè. lil khairi shukran bọ́lá ń bá wá gbóore dé kéèké wípé wàá máa kiri àdúgbò lóògbónù láwọn a máa jọ kiri pé kí ló ń ṣe bàbá alágbájá ọmọ rẹ̀ ń lọ ọdún èbó ni èṣe wọ́n ní kálọ̀ mẹ́sẹ̀ lé lóògbó láyé. kí ni ṣe bàbá alágbájá ọmọ ẹ̀rí mílíà ọ̀ ń lọ sáúdí ni sẹ́lọ̀ lọ àdéjáwọn èèyàn ó sùn ládùúgbò mọ́ sí. ohun tó fi tẹ̀lé ni kí ni ṣùkùràn pé ọmọ lórí oore ṣùgbọ́n pẹ́ ohun ló fi tì í ọpẹ́ lọ́ọ́ máa dún kèsì pọ́wọ́ á máa gbogbo tí ń jáyọ̀ tọ́rọ àyè inú yọ lọ lọ́wọ́ gbogbo ọlọ́run ti ní ayọ̀ ẹ̀sìn òun lọ́lọ́run fi ní قل بفضل الله وبرحمته قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل بفضل الله وبرحمته fọ́dìlù ọlọ́run bẹ̀rù ọlọ́run ní sọ fún wa. kúlẹ̀bì fọ́dìlù ìlà. pẹ̀lú ìlú ọlọ́run tí wọ́n bá sọ láàmì fún wọlé abẹ́rẹ́ islam. ìsìláàmù ní fọ́dìlù ń bẹ̀ yẹn.

ó lóore ju gbogbo ń tàn kó jọ láyé islam àti alukur'an. Kọ̀dé àbúlà lè mú mi náà. Ìdí èèyàn máa ń rújọ sínú níbòmí. Ọlọ́run ní gólébàtò Rome fi Adínàlá Arund wọ̀hún mi bá di gálábì ní ìrùsáyà kìlìmù. Fi bídé ìsìnì náà, lè láyé lámúrú mi kọ́bùlù wá mi bá a lò wàyà ó mẹ ìrìn yàfúrà ó lè mọ nínú. Mùmí bìnẹ́fẹ́rẹ́ la. Yà múrù mẹ́ yà já. Wàláwù azizun. Wàláwù wa huwa al-azizur rahim. Ọlọ́run ní bólè bá ti róòmù. Bólè bá ti róòmù. Wọ́n borí àwọn róòmù. ibẹ̀ ká lọ ìtẹ̀kà tó kùn ní fi adínàlá àrídì nílẹ̀ kan tí ó jìnnà. ọlọ́run nílẹ̀ ànábì máa gbọ́ wàhún mi bá di gọ́lábì ìmùsáyà kìlìmù. ọlọ́run mi bá di gọ́lábì ìmùsáyà kìlìmù lónìí tí wọ́n borí wọn ọjọ́ kan ń bọ̀ táwọn náà borí. fi ìbíní ìbíní ìsìn lásìkò kan tí ó jìnnà. láyé ilẹ̀ amúrò mi ń kọ́bílù wà mí ń bá. ọlọ́run ní gbogbo ọ̀ràn èyí tó bẹ̀rẹ̀ èyí tó parí èyí ọlọ́run ni mo ní ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kẹ́yìn ọlọ́run lémi ọlọ́run ni mo ní. lílá ilẹ̀ abúrú mi kọ́bílù wà mí ń bá. ọ̀sà mi oró mi ọwọ́ èmi ọlọ́run ló wà. lílá ilẹ̀ abúrú mi kọ́bílù wà mí ń bá. mo fà á ọwọ́ mi tó mo fà á kò tó ọlọ́run lémi ọlọ́run ni mo ní. lílá ilẹ̀ abúrú mi kọ́bílù wà mí ń bá. mo fẹ́ jẹ mo rí jẹ mo fẹ́ jẹ rí jẹ èmi ọlọ́run ni mo ní. wàyà ọmọ ìdí ìyàbùrọ̀ wọlé wọ́n mi nù. ọ̀rọ̀ pọ̀lú ayẹyẹ ẹ̀rí pọ̀rọ̀ àwọn róòmù ní sọ́ọ̀bọ̀ nígbà tí ó débì ọlọ́run ní níjọ́ náà yà fúra wúlí mọ́mí awọn àwọn ni ó máa yọ̀ nítorí pé róòmù wọn borí. nítorí wípé àwọn róòmù jọ wọ́n sún mọ́jọ àwọn tọ́rọ àwọn sì ni wọ́n ń bá jà tí wọ́n borí wọn. nítorí àsúnmọ́ wọn níjọ́ náà yàfúrá wulẹ̀ mú wàyà ọmọ ìdí yàfúrá wulẹ̀ mú mi nù. yàfúrá nàbí náà sílẹ̀ nígbà. ṣẹ̀gbọ́ ìdí èèyàn yọ ọ lé lórí ẹ̀sìn ni kí ló fi tẹ̀lé ó ní bí nàṣẹ̀rìndà. ẹ lọ́wọ́ ogun bí ọlọ́run ti sọ̀rọ̀ ayọ̀ Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ní ìjókòó mi ìyá tó tẹ̀síwájú lórí àyà yìí. Ọlọ́run ní ká má yọ̀ lórí oore tó ń bá ṣe fún wa ká sì má bànújẹ́ lórí èdè òsì. Wàlá tábúrò mi máa. Kò túmọ̀ sí pé ká má dunnú. Òun la fi sọ̀rọ̀ aṣíwájú wa Abdullah bin Abbas. Ó ní gbogbo ògbó Ọlọ́run bá mú dáadáa dé fi ìdúpẹ́ fi kó. gbogbo ògbó ọlọ́run bá sì mú ètí òdùn mọ́nú dé fi sùúrù fi pàdé ọlọ́run bá ìgbàdo ẹnì kọ̀ọ̀kan wa èyí tá a gbọ́ ọlọ́run jó sẹni tó wí láǹfààní àwa náà tá a gbọ́ ọlọ́run jó wúlò fún wa àwọn tí a bá ní ìgbóhùn. nípa àwọn kan ní gbogbo wa lọ́rùn ní àtàwọ́ àtàwọ́ nípa jọ́ọ̀ nípa tó àwọn obìnrin tí ó akọ àwọn béèrè tó kù wá ní ilé ìfẹ́ tó ń gba ìdáàbò yìí oníbèrè ó bèrè wípé nígbà tó pé wípé ọdún ìdájọ́ náà ó sì dá ìgbóná.

níjọ́ tí ń sọ fún wọn wípé ọjọ́ tí ọlọ́run dá oko gbogbo wa jọ sí bèbè di bàbá wa anabi adam ọlọ́run wa ní kí màlẹ́ ọkọjá lórí àwọn èèyàn kan nínú wa àwọn tí màlẹ́ yìí kọjá lórí wọn wọn láwọn làwọn tí wọ́n wà lìjánà ọlọ́run tí wọ́n gbélé ayé máa ti lọ́run àwọn kan ìmọ̀lẹ̀ ọlọ́run ọ̀kọjá lórí wọn àwọn làwọn tí wọ́n gbàyé tí wọ́n ní sí lọ́hùn tọ́lọ́hùn ó fi sínú náà àwọn sàbẹ̀ náà wá ń bi ànábì léèrè pé ń bọ̀ ọ̀ràn tí níbo ṣe wí gímẹ̀lì àmọ̀ kí ló bí ká máa ṣe wá àṣì fún yàn wípé ó ṣe rere kí ló bí ká ẹsẹ̀ máa sọ fẹ́ nìkan pé ò kírun ń bọ̀ jẹ́ kó ti parí látijọ́ náà káfí kálukú lẹ̀ pẹ̀lú kádà rẹ̀ ànábì ní rárá àmọ̀ ṣiṣẹ́ a sì máa ṣe a dáadáa torí pé kò ló lima kólíkàlà. ànábì ní ìta bá torí rẹ̀ dákàlùkù wa ni ọmọ rọ̀ lọ́rùn. kèsè wáàsí ló lè sọyàn di kírunkírun ìwọ wí ti ẹni ìta bá torí ẹ̀dá ni ọ̀rọ̀ lọ́rùn. kèsè wáàsí ló lè mú yàn kú ò nídìí ìwọ máa níta bá torí ẹ̀dá òní ọmọ rọ̀ lọ́rùn ẹgbẹ̀rún wà sí ọba ọ̀ràn kíríkà rẹ̀ ọ̀sọ́ pé kọ́ pàǹtí ọ̀dà tì kò lóòmù yá sàrún mímà olùkàlà ó sì káyà méjì kan nu alukur'an fáàmà mẹ́ni àtọ̀ wọ́tàkọ̀ ọ̀sọ́ dàkàdé lùsùnà wọ́sànù yẹsìrù òlìlì yusra wà

yéésì nù ẹ̀mí èèyàn ó lè jọ ọmọ túrò gan débi wípé sọlọ́run ọ̀gá tiẹ̀ ń bẹ sẹ́nìkan tiẹ̀ ló ti pàṣẹ sẹ́ǹfọ́ gbà pé ń bẹ kó fi ẹ̀sùn pé ó ṣe ojúṣàájú yóò ti gbé ẹlòmíì gan pé gbogbo tí èèyàn ń rò lẹ́mìí sórí títí bí bí ọba ti sọ jáde tọjẹra sínú ẹ Ọlọ́run ti dárí ẹjìyàn kò sí tẹmí ò lè rò bẹẹmi bá ti wàá rò ọkàn pé a'udhu billahi minash shaitani èṣù fẹ́ wọlé láti mú ọnu ọba àwọn ìsalábòsí gbogbo ohun tó ṣe lórí déédéé ni pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ńgbètò yìí bá ń lọ lórí gbólóhùn yẹn àmọ́ àtúnfẹ̀ sí i gbogbo ẹ̀ lórí déédéé ni ìsàlábùsí wà máa rọ́bùkà bisọ̀láàmì lẹ́làmì náà. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹni tó sọ fún bọ́ọ̀lù àti ìdèkúwa pátápátá ni ọlọ́run bá nígbà láti sọ àkọọ́lẹ̀ rẹ̀. nínú ramadan ọ̀gbọ́n ẹ̀dá tó mọ̀ bọ́ọ̀lù ìfowópamọ́ wa ọlọ́run bá máa yí kádàrá padà àwọn akájàrá àwùjọ náà bá ní padà bí èyí èkó ti kọ sí ẹ̀yìn náà ń lóòkọ ní àti èkó ti tẹlẹ wájú olùdókèrè ní ẹsì ìbéèrè ní ẹlẹ́kẹ̀ẹ́ ni pé lọ́nà àwọn olóyìnbó wọ́n ní ventilation and capacity kò wọ́n wá sọ pé prayer can change ventilation nínú méjèèjì ní ìdí kò ìròyìn àtúnṣe ìbéèrè ní ẹlẹ́kẹ̀ẹ́ta. lọ́dọ̀ àwọn a máa sọ ibi tí ọlọ́mọ àkùkọ mẹ́ta dé ẹ̀dá ó dé bẹ́ẹ̀ mẹ́ ẹ̀dá fún wa kó káwa náà sọ pé wọ́n lè pa ìbéèrè yẹn ti pọ̀ ìdáhùn alákọ̀ọ́kọ́ amakọ́dìrì àti sọ nínú náà ni ìgbé bubu ti ń bẹ́ẹ́. bíi mélòó kan ni ìpè bùbù kan wà tọ́jà sí wípé ọlọ́run ti ṣe yẹn kó tó dá gbogbo tó dá bí kọ́dìrì hamsina alifasana kó tó dá ohunkóhun ní nǹkan bíi fifty thousand years ó ti kọ gbogbo ó ti dá kálám ọ̀dà sọ fún gègé pé kọ́ máa kọ́ńtì dá àti tí wọ́n dà ìpè bùbù ẹlẹ́kẹ̀jì. òun náà ti àlùmù ìpè ti ìsẹ̀mí òun náà lè yí tí ń ṣẹlẹ̀ nígbà ẹnìkọ̀ọ̀kan wá wà nù wa bá di ogójì ọjọ́ ẹlẹ́kẹta tá a bá wà nù ìyá wa ọlọ́run ọ̀ràn sí níbẹ̀ wọ́n ti fi nǹkan mẹ́rin mọ̀ wá nínú tí wọ́n ti kọ́ ṣáájú wọ́n fi mọ̀ wá bìkẹ́tì mi rìsíkì wà ájàlè ti fi hàn wọ́n fi mọ̀ wá nínú ìyá wa ká tó dáyé àgàtìgbàgbé làbí kiri wà ájàlè ìgbà tá a lò láyé ọlọ́wọ́ pé kí màlẹ́kọ̀ sọ fún nínú ìyá wa béèyàn bá dáyé yóò jó olori ire ọlọ́run ti rán mọ̀lẹ́kà nínú ìyá wa pé kó ṣèkíyù olórí burú lèèyàn yàtọ̀ bá dáyé mọ̀jà sórí burú ọlọ́run ó pè kí wọ́n ti fi o sọ pé kádàrà la tún ṣàdúrà sí i. ọlọ́run ó pè kí wọ́n fi hàn pé olórí burú ni ọ yà mọ̀kọ́dírù mi wà ti ìpè bùbù ọdọọdún àwọn àlùfáà nínú ọ̀rọ̀ wọn wọ́n gbà pé lẹ́yìn wọ́n gbà gbogbo tí ó ṣẹlẹ̀ láàrin ọdún kan tọ́lọ́run ti kọ ọ̀fin mọ àwọn màláíkà ọdún kọ̀ọ̀kan ni máa ń gbé ọdún kan láwọn màláíkà lọ tọ́bọ̀ yọ lẹ́lẹ́tò lè kọ́ yẹn kúlà amúrin hakim ọlọ́run níjọ́ náà là máa fún amúrún hakimun ọ̀nà táwọn ọlọ́run ti perfect tá a ti kọ́ tí ọ̀sẹ́ nìkan tó lè fi kún o sì lè yọ nǹkan kan lẹ̀ níjọ́ náà la máa pín yóò fura. a fi láwọn màlẹ́kà lọ. ìpè bubú ẹlẹ́kẹ̀rin àbí kàrún bẹ́ẹ̀ bá ń fọkàn bá lọ ó ní makadiru ìyàwó mi ojoojúmọ́ ìpè bubú kan tún bẹ sọ́yìn ojoojúmọ́ lọ́lọ́run ṣe òun lọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ní kulla yaumi huwa fi ṣá ọlọ́run ní jojoojúmọ́ lèmi ọlọ́run ṣiṣẹ́ iṣẹ́ wo ní ṣe wọ́n bìyàwó Aisha ó nínú iṣẹ́ rẹ̀ ní pé yẹ́rù fa òkàwọ́ máa. wọ̀yẹ́dọ̀wọ̀ àhàrí yọ pàṣẹ fọ́ọ̀mù màlẹ́kà pé fáìlì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wò ó lámọ̀ríta alágbèga ọjọ́ òní lọ́jọ́ àgbègẹ̀ ẹ taari ẹsẹ̀ síbi tí ó ti rí dáadáa nígbà tí kọ́ ma ti sọ pé yọ ọ̀gá díẹ̀ tó bá dàtí kó yíká yọ ọ̀lọ́lẹ̀ ìlọ̀lẹ̀ rẹ ti yá lónìí ẹjọ́ sì ṣe ń bi tí ń ṣe lè lè nínú kádàrá ni kò sí ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọmọ mo rò bóyá àbáwọn oníbèrè bàbá wa sọ̀rọ̀ wípé kádàrá ń bẹ Yorùbá ní kádàrá kèé yẹ ọ̀rọ̀ àkídà náà ni kọ̀tàkọ̀ àkídà destiny can never be changed àbí ọ̀rọ̀ kádàrá náà ni ọ̀rọ̀ àkídà ni bọ́bá tá a bá tún wá ṣàdúà tó bá yẹ padà kádàrá ni àti kádàrá rẹ̀ níjọ́ tá à ń kọ́ wípé ó ṣàdúà kó yí yóò yí kò sí kíní kan tó ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n ọ̀mà kódà èyí tó ń dá mẹ́nìkan pọ́hùn ló ṣe kádàrá ni bá a gbàkọ́ wípé ààbò òun sẹ́ẹ̀tì orí burú níjọ́ sẹ́ni tó kú tó kú yẹn tẹ́ ẹ lẹ́nìkan lọ́pàá níjọ́ náà lọ́jọ́ tí ó lò láyé parí. àwa fi tì wípé ẹnìkan ó gborí burú rẹ̀ yóò pè rẹ̀ ló kọ́kán ẹ̀yin lẹ́mú kọ́tẹ́ ẹ̀ mọ́ pè wọ́n. yóò wí wípé ẹni tó lé yín àwọn táwọn jẹ́rè. kò sì jẹ́ bọ́ọ̀ta èèyàn lè bọ́ọ̀ta kó mú itan tòlótòló kọ́ máa jẹ́ èèyàn lè bọ́ọ̀ta kó mú tan ẹbí ẹ kọ́ máa jẹ́ orí èèyàn adé èèyàn gbọ́dọ̀ yé dúdú kó mọ apá èèyàn bọ kó pa wọn táwọn gé èèyàn rè òun náà ń jọ náà ni ọba àlìkí ọlọ́run ti kádàrá pé yóò kùn jọ náà láti inú kádàrá ti tó fi mú apá èèyàn tí fi ń pàwọn táwọn gé èèyàn rè torí sẹ́ni tó bá tó lóhùn lòún pààyàn bó bá lè ṣe sùúrù díẹ̀ ni lásìkò tó tó jó nǹkan kan tó pe nǹkan kan tó ta nǹkan kan tó wá ṣe kádàrá lọ bá nǹkan kan tí nǹkan kan ò fi jẹ́ nǹkan kan mọ́ tó bá lè ṣe sùúrù díẹ̀ ni nǹkan kan ò ní jẹ́ nǹkan kan mọ́ lásìkò náà gan nínú kádàrá tó bá ṣe sùúrù ó ti ó kú lásìkò ṣùgbọ́n sì torí kó o lè borí burú ẹ̀ ìlú òbí sọ pé àtakò kan tó sọ òun lọ́pàá kó o lè borí burú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kádàrá rẹ̀ òun náà ni orúkọ yé oníbèrè gbogbo ẹnu kádàrá ni ànábì dẹ̀ jẹ́ oyé wa wípé láyé sídùn fìlò ọmọ ilẹ̀ àlìbírù wà sọ́dàkà wà láyé rúdàlọ́kọ́dàrú ilẹ̀ dùn nínú ìwádìí àwọn ọ̀jọ̀gbọ́n nú mẹ́sìn wọ́n jọ yà pé authentic àdìsí àdìsí tó lálàáfíà tó gbádùn òun làdìsí yẹn. ọ sọ fún wa pé kò sí kinní kan tó lè mẹ́mí èèyàn gùn bí ó ṣe kéèyàn máa ṣe dáadáa kó sì máa ṣe ẹ̀mí wọ́n ní sẹ́tùmọ̀ ẹ̀ ní wípé a kọ seventy years fún ṣùgbọ́n torí pé máa ń ṣe sàrà yóò wà lọ hundred sẹ́tùmọ̀ ẹ̀ làdísì yẹn wí fún wa àwọn kan náà àwọn àfáà lọ bẹ́ẹ̀ wọ́n ló lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú kádàrá náà ni wọ́n ti kọ́nù pé seventy òun la pé yóò lò ṣùgbọ́n tó bá délé ayé yóò máa ṣe dáadáa yóò máa ṣètọ́rí àánú àátùnbà fi tààtì kù nínú kádàrà rẹ̀ yọ̀ọ̀dù hundred àwọn kan nù àwọn àlùfáà sọ bẹ́ẹ̀ àwọn kan wá sọ pé rárá wọ́n ní seventy rẹ̀ tí wọ́n kọ fún un ní ó lò ṣùgbọ́n táyé bá ń padà á sọ̀rọ̀ seventy years yẹ yọ́ọ́ máa láṣẹ yọrí tọmọ ọgọ́rùn-ún ọdún kan òrìṣẹ́ yọ́ọ́ máa ṣe àṣeyọrí tẹ́ẹ̀rí kà fún tó jẹ́ pé ẹni tó lọ́gọ́rùn-ún ọdún láyé kò lù àṣeyọrí bẹ́ẹ̀ sí wọ́n ní tùmọ̀ ẹnu. ولا يرد الدعاء قدر إلا الدعاء kò sí ohun tó lè yí kádàrá padà àfàdúà ọlọ́run ni yẹ́mú lọ́wọ́ man yasha wa yuthbitu mo ti sọ́nà ń bíbà yìí ó mọ̀lẹ̀ kìtà àdìsí yá pé àdúrà máa ń yí padà èyí ò tá a tún fi kọ́ọ̀tì níjọ wípé ọ́ sàdúà yóò yí padà. nínú kádàrà ni wallahu ala alam ẹjá dúró báyìí lónìí àwọn àbẹ́rẹ́ tó bá ká sọ di ọjọ́ mi.